السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله إن الأمة الإسلامية المحمدية ما زالت في انتظار شهر رمضان المبارك فنسأل الله سبحانه وتعالى أن يبلغنا, أن يبلغنا إياه وأن يوفقنا بالأعمال الصالحة فيه وأن يختم لنا بخير فعباد الله ففي الجمعة السابقة تكلمنا عن الاستعدادات المطلوبة لقبول شهر رمضان فنختمه بالاستعداد الأخير وهو الاستعداد السابع وهو الحرص الشديد على معرفة أحكام تتعلق بالصوم عموما وبصوم شهر رمضان خاص خصوصا وهذا شأن كل وهذا شأن كل عمل يريد الإنسان من النجاح والسداد قال الله تعالى كل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب فهذا يتطلب إلى معرفة ما هو الصوم في شريعة, الم... في شريعة الإسلامية فقد قال أهل العلم رحمهم الله بأن الصوم في الشريعة عبارة عن إمساك عن الإمساك نهارا عن المفطرات بنية لأهله من طلوع الفجر إلى غروب الشمس لقوله تعالى ثم أتم الصيام إلى الليل ومما يجب معرفته أن الصوم يجب على أناس توفرت لهم الشروط التي وضعتها الشريعة وهو كون الإنسان مسلما بالغا عاقلا صحيحا قادرا على الصوم خالي عما لا يصح به الصوم من الحيض والنفاق فعلى ذلك لا يجب الصوم على الصبي ولكنه يتمرن فيه كما جاء في قضية الصلاة أن النبي صلى الله عليه وسلم قال يؤمر الصبي بالصلاة لسبع ويضرب بتركها لعبده أو كما قال صلى الله عليه وسلم ويقال على ذلك الصوم إن إن أطاع ويخرج من ممن يجب عليه الصوم المجنون وإنصاره لا يحب لأنه ليس له إدراك ولا نيات وكذلك الشيخ الهري إذا كان لا يقدر نفسه وكذلك الحامل والمرضع إذا خاف إذا خافت على أنفسهما أو على أولادهما وكذلك المريض والمسافر ولكن الله فواجبهم أن يصوموا بعد رمضان ستة أيام التي تركوا في شهر رمضان وأما شيخ الهم فيؤتي عن كل عن كل يوم بإطعام مسكين ومما ينبغي معرفته طريقة إثبات الشهر وهذا يبدو بالرؤيا أو بإكمال شعبان ثلاثين يوما الذي الله ọlọ́ba tí ọpẹ́ tó bí agbàyí tó kò sí ẹnìkan kọ́lẹ́tọ̀ sí ìjọsìn àti orin kan tó àtìgbàtà àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam òtítí ọlọ́run ẹrú fi ọlọ́run tí ọlọ́ba tó tẹ tí ó bẹ̀ẹ́ àti àwọn ará nílé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó rántí ọ̀rọ̀ Islam tó ti jẹ́ ògbéjì kọ́lọ́jọ́ kájọ wà nínú wa ẹ̀yìn ẹrú fi ọlọ́run àwa mùsùlùmí ká jẹ́ olùtẹ̀lé nínú àdáni wa sọ́dọ̀ bá wà lè sẹ́lẹ̀ a sì wà lórí wípé àwọn èdè ọ̀rọ̀ wọ́n kí ọlọ́run jẹ́ kí ó ní bá wa ní ayọ̀ ní àlàáfíà ara kọ́lọ̀ sì ṣe ní ìrọ̀rùn fún wa láti gbà á àti láti ṣe oríṣiríṣi ìbáàdà nínú rẹ̀ kọ́lọ̀ kọ́ wa fún gbogbo wa ní àdúgbò kan dáadáa ẹ̀yẹ́ ní ọlọ́run nínú àwọn tí wọ́n àgbàdo ti kọjá asọ̀rọ̀ nípa ìmúra alẹ́ fún Ramadan asọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tá a mẹ́nu bá kẹ́yìn tá a fẹ́ lójú òun náà ní bí agbọ́dọ̀ mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nínú ìdájọ́ Ramadan àbí ìtọ́jẹmọ́ àwọ̀ bó ṣe ti ẹ̀jẹ̀ pé ìyẹn mọ̀ nǹkan lámọ̀tàn ṣùgbọ́n síbẹ̀ èèyàn gbọ́dọ̀ fi aláìmọ̀tàn sí i ìmọ̀ nípa tí mo fẹ́ ṣe fẹ́ ṣe oná yóò ṣe ṣe ìlú líle lórí tẹ́sí ẹ̀fẹ́ ṣe yẹn oná yóò sì ti ṣe kòńgẹ́ tọ́nà ọba ń fẹ́ kìí ṣe ààrẹ nìkan bẹ́ẹ̀ ni gbogbo ṣe ká bá fẹ́ ṣe ọlọ́ọ̀bá àdéjọ lápapọ̀ ń tó àdùnkúmọ̀ àyà tẹ̀sán ilé olè hali yẹtẹ̀wé lẹ́rí lẹ́rí àdàmú náà wọ́n lẹ́rí lẹ́rí àdàmú wọ́n lè rè pé ẹni tó ní mímọ̀ tó lè dàbí ẹni tí ò ní wọn ọ̀dọ̀ ra wọn ẹni tó ní mímọ̀ ń pa ńkọ́kọ́ àti ẹni tí ọmọ kan pa wọn ọ̀dọ̀ ra wọn ẹni tí ọmọ pè lọ́sí ọlọ́run náà ní ẹni tó bá nílò yìí bí nínú wọn. nǹkan àkọ́kọ́ tá a kọ́ mọ́ ń pa ní ọ̀sán wa ẹgbẹ́ tó fi lárúbáwá onímọ̀ ìtumọ̀ àwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú Islam àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wọ́n tẹ́lẹ̀ àwọn ti kọ̀ án kí hadith àdúgbò ọ̀sán ọ̀la àdúgbò kí ni wọ́n sọ nípa àwẹ̀ wọ́n ní àwẹ̀ oní ẹ̀mí lọ́sàn-án gan gbogbo tó lè já àwẹ̀ pẹ̀lú àníyàn pé òun gbà wẹ̀ yóò jẹ́ pé ẹni tó lè gbà wẹ̀ náà ló ní àníyàn yìí látìgbà tí àlùfáàjà ló bá ti yọ títí tí òòrùn yóò fi wọ̀. ìkóraró kó o ní bí nǹkan jíjẹ tàbí nǹkan mímu tàbí ìsúnmọ́ obìnrin. ọ̀rọ̀ yẹn ní fún ẹni tó bá sọ kó wà nínú àwẹ̀ kó ń gbà wẹ̀ lọ́wọ́ láti fi gbà yẹn tọ́ba ti kẹta nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwẹ̀ ìdá ó ti ṣe kọjá pé oúnjẹ ní oúnjẹ ló fi lọ́wọ́ àgbèrè ó sì jẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ọwọ́ àti àgbèrè. àwẹ̀ ìdánìyẹ ọbẹ̀ nípa ikú pẹtrol láti mọ̀ tí sí fún mímu lọ́ba tata kòtò láti ẹnu rẹ lọ́ba bọ́ sísun rẹ̀ àwẹ̀ ìṣòro òtìdá alákàtí tí ọba máa máa fi ìdíkó fún kílọ̀ ìgbàjọra ni máa bá lọ ìgbọ́n o bẹ̀rẹ̀ kan padà dípò ọjọ́ náà ti pé ní ó lẹ́yìn ìgbà táwọ̀ rẹ̀ ti dá gbogbo tí ọba lè dá yẹn láwẹ̀ ní nǹkan jíjẹ àbí nǹkan mímu bẹ́ẹ̀ náà ní kúkúmọ́ obìnrin lọ́sàn-án àwẹ̀ ọba àwòjẹ́ tí wọ́n á jẹ́ ọ̀sán àwẹ̀ nínú tẹ̀lé à oní àyè gbólóńgbà awúsá yìí pé nígbà tí òun bá tí àlùfájà rẹ̀ bá ti yọ àlùfájà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alifájà méjì ní bẹ alifájà ìkáàdì wà alifájà sọọdì wà ìtọ́ ìbẹ́ tí wọ́n ń yọ láàrin òru pé onírò pé ilẹ̀ mọ́ ni ìgbẹ́ yìí tí wọ́n ń yọ nígbà tí àtúbà bá súnmọ́ òun náà lè ta agbára lé tàbá jáde síta táà nínú ilé àwọn kẹkẹ kan nígbà tí ọba ti pamọ́ tọ́ba ti rí pé àwọn aráàlú yóò ní láàrin àtọ́jà lè tó yẹn gẹ́gẹ́ bí àlàyé àwọn onímọ̀ báyìí ibi tó òun ti ń yọ oná ní àgbájá ló ti bẹ̀rẹ̀ sí nǹkan ọ̀hún dàbí aláwọ̀ ewu tí ó wà ní ojú sọ́mà. bàbá tí wọ́n á ní kó sí àtìmọ̀ ilé àgbájá yóò ti lò náà ní tó ti yọ ní. àmì wọn ti yẹn lù pẹ̀lú tọ́jú ṣíṣe tọ́jú ìṣèlú ojú ọjọ́ wọn ó àwọn àtúntò tó kalẹ̀ ó wà lórí net ó wà lórí àwọn kàlẹ́dà mi ibi àtúntò báyìí sábà tó wo àwọn ọ̀pẹ́rẹ́ láti máa wo ojú ọjọ́ fún un kọ́mọ̀jọ́ fún mi sáláwọ̀ agbára yé pàtàkì jùlọ ká máa fi bí ìtẹ́jú mélòó kan fún wíwọ̀ òun yẹn tí wọ́n bá kọ sílẹ̀ nígbà tí ẹ̀sìn tí ọ̀bàjẹ́ ká ń yẹn wíwọ̀ bẹ́ẹ̀ náà sì ni ká dé díẹ̀ kù nínú àgùntàn yẹn bá kọ fún bájú kó fún ọjà yìí pé àwọn àjẹun àwọn àjẹwọ àlùfájà rẹ ìtẹ́sí tí ọ̀dà làwọn ẹni máa ń ṣe tẹ́lẹ̀ kó wọ́n ti mú aago tí wọ́n ti aago méje nínú aago márùn-ún ní àlùfájà rẹ bí wọ́n tẹ̀sí láti bẹ̀rẹ̀ àwọn tó ti lókun yẹn ìwà tí ọ̀dà ni àwọn nǹkan yẹn ó ń sèyìn tó bá ti ń sèyìn yìí làwọn ò ti máa tọ́ra bíi ìgbẹ́ni tó bá kẹ́lẹ́ olúwájú bí àlùmájà ló ń tó lù ńlọ́dà rẹ̀ lẹ́nu ti ká nílùú ọ̀sánlọ́lá àyẹ̀sánlá ẹgbẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá tó kẹ́lẹ́ olúwá yóò tún ka àwọn àyà àgbà tó wájú kó tó di bí àlùmájà ìgbẹ́ kan wà lọ. ṣùgbọ́n ẹni máa ń dúró ẹni tó bá tọ́ tó jẹun àbẹ́ni tó pẹ́ tó jí ìgbà olómi jẹun dà agbọ́dọ̀ máa ti ní àníyàn pé òun fẹ́ dáwọ̀ ẹni tó bá sùn lọ kó òun tó wọ̀ tọ́wọ́ ayélujára lẹ́yìn àdúrà irú ẹni báwo lẹ́nu tí mo rò ìlẹ̀ náà sọ òun tó pọ̀ jù ọdún kò ní àwọ̀ yẹn torí pé lọ́gbọ́dọ̀ dàníyàn nígbà tó bá tó wọ̀ lọ́gbọ́dọ̀ dàníyàn fẹ́ alágbàdé àwọn sọ pé tí tó ti dájú ní rọmọdán ti dé ẹnba ti lé lẹ́nu pé òun ọgbà á àti tí ìwọ́ bá tẹ̀lẹ̀ àní ẹ̀yọ kan yẹn àwọn ọmọ àdìsí àtọ́kọ́ ti tó fún àtàwọn nínú àwọn àbá àjẹ́ ìpínlẹ̀ tó bá sùn lọ kí òwò tó wọ̀ tó wá jí lẹ́yìn àtúbà láàrin àwẹ̀ ẹ̀yọ kan ti sáájú tó bá lókun àti àwẹ̀ yẹn ó lè máa kò dé wọ́n bẹ̀ ṣùgbọ́n tí ọba lókun àbọ̀fẹ́ yíwọ́ lọ́sàn gan kò dé wọ́n kí ọjọ́ àwọn ẹlọ́kan àkọ́kọ́ òun ti yó ìtọ́jà ojú ẹ̀ nìkan oná yọ gbà padà bá yẹn ara rẹ̀ mú ayé sọ̀rọ̀ àwọn fún wa ọ̀fẹ́ yìí yorì wọ́n ìtọ́ba yìí ní ọbẹ̀ yíwọ́ òde rìn àbẹ́tẹ̀ rẹ̀ ní kájíkájí nínú àwọ̀ eré àti sílẹ̀ tọ̀ fún ọ láti dúpọ̀ lọ jẹ ọ̀ọ́dẹ̀dẹ̀ tó wọ́n jù lọ. ọjọ́ yẹn nìkan ilé ọgbà padà ẹlòmíì wà tí fún mi ti ó ti jẹ tààrí ọlọ láti kókó jáwé rẹ torí pé oúnjẹ ọ̀gbọ́dọ̀ kan nínú rẹ̀ omi ọ̀gbọ́dọ̀ kan lára rẹ̀ wàhálà mi ni ọ̀fà èyí tí ó fi wá jáwé ẹyọ kan o lè fún wa gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ parí lè mọ́tò fún àtìgbà ti lọ fún rẹ̀ àwọn tí àwẹ̀ ń dé yẹn ní mọ lórí ní Islam oná ẹ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí kíká sì gbàgbà kò ní àtikọ́lọ́kọ́ lọ ní mímọ́ ní ìlú náà tó jẹ́ ti mímọ́ ní Islam mọ́ wa. ó ti gbọ́dọ̀ jẹ́ pé ẹtí ti bàlágà ìní àwùjọ mọ̀lẹ́bí lórí ẹtí ò ti bàlágà àmọ́ kọ́ àmọ́ fi àwọ̀ kọ́ gẹ́gẹ́ òsì ọlọ́sọ̀lọ́lá àyọ̀ sọ́lá ti sọ pé ká máa fi òun kọ́ àwọn ọmọ kéékèèké látọmọ ọdún méje tọ́ba di ọmọ ọdún mẹ́wàá tí ọ̀bá tí ọ̀bá ti ká máa nà nítorí ẹ̀ tàbá yìí pé nínú ọdún yóò lò ìmọ̀ àwẹ̀ àní nà nítorí pé kò gbà wọ ibi ìrùn ti wá káàrọ̀ ká fún lórí pọ́ńbà àwẹ̀ kó fi mọ́ ẹ lára. ìgbà yóò sọ pé kí bá sọ pé ọ̀rẹ́ o ẹ jẹ́ kọ mọ dáadáa tí bẹ nínú ẹsẹ Islam dáadáa tí bẹ nínú ẹsẹ Islam náà ni pé àgbàlagbà gan ọba lè pẹ̀lú àwòrán Ọlọ́run yóò dá fún kókó sínú ẹ mọ wàá máa rọ ọkẹ náà tó kó lọ kó fi mára ẹ ẹjọ ọmọ ìwà tí wá jẹun nígbà bá jọ̀la ó tún gbìyànjú mi àbí káwọn àgbàlagbà máa ń kọ́ wa wọ́n ní àgbàdá ilà méjì ọ̀dọ̀ yọ kan kò sí ìwọ̀n ni àgbàlagbà ni òwúlò bẹ́ẹ̀ náà sì ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ jẹ́ tó ní làákàyè ẹ̀ńtí wèrè kọlù káyọ̀ kọlù. àbí wèrè ń bẹ lára ẹ̀ tọ́ba gbà ló tó mi àwọn fún ṣùgbọ́n o tọ́ba ti ní pé ó ń fi ilẹ̀ lásìkò kan ó ń wá lásìkò kan àwọn àsìkò tọ́ba ti ń fi ilẹ̀ wọn tọ́ba fààyè àwẹ̀ ẹlẹ̀ àwẹ̀ ìjọ rẹ̀ lórí ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn àsìkò tí àgbẹ̀ náà rẹ̀ bá fi ilẹ̀ túláàsì tó àsìkò tó bá dé nìkan lọ́nà ò ní ju ọ̀rọ̀ nìkan kan kọ́ kọlọ́kọ̀ tó kó bẹ́ẹ̀. ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin onáàbí pé ọgbọ́dọ̀ jẹ ẹni tó lálàáfíà ìyìn àwùjọ rẹ̀ lórí ẹni tó bá jẹ aláìsàn ọlọ́run ti yọ ọ̀dà ẹ̀ ibi wà máa ká nàbí tó mọ̀rí dọ́nù àwọn àlàáfẹ́ báyìí fàyíjà tó wí àjà rẹ̀ kò kà. فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخرى ايوب طبعا جاء لك مني àbí ọwọ àdúgbò ìrìn àjò ọlẹ́tọ̀ kó sínú tọ́ba wa ń ṣe bẹ́ẹ̀ kó mú mi kàlẹ́ lọ báyìí tọ́ba mú gbà lọ́wọ́ ẹ̀. lórí ìyàjò rẹ̀ ti fáwọn ọlágbára rẹ̀ ọgbà ọlọ́ọ̀rọ̀ ọgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n lẹ́tọ̀ọ́ orí ni o kọ̀ọ̀kan nira ni o lórí ìyàjò tẹ̀lé àkọ́kọ́ àwọn rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ gbàgbé yìí tó ọgbà ti tọ́lọ́ ó sì kọ́ lẹ́kọ́ lẹ́sẹ̀ kẹta ṣùgbọ́n mọ̀ àárò tó wá dàgbẹ́ jọ̀rọ̀ mọ́ a torí ẹ̀ jẹ́ tó bá rí ìrìn àjò ìrìn lórí ẹ̀ láti gbà lọ́dà àjò tọ́lọ́ wa lágbára rẹ̀ sílẹ̀ àbọ̀ lágbára rẹ̀ náà tọ́ bá sílẹ̀ ọgbà ní padà ọ̀rọ̀ lẹ́sẹ̀ pẹ̀lú gbọ́rọ̀ ẹ̀ tó bá jẹ́ aláìsàn kìí ṣe gbogbo àìsàn èèyàn tí wọ́n fi ju èdè èdè ẹ̀kọ́ ní ìdí oúnjẹ tó ní ìdí kó o lò ó irú àìsàn bá yẹ o lè torí ẹ̀fà wọlé torí pé sọ̀rọ̀ bá lo oògùn ó lè tó pọ̀ sí i àti tó tún bí wàhálà mi àbí àìsàn tó fi pé ó ti àfẹ́sì okùn rẹ ó ti àfẹ́sì agbára rẹ èèyàn gbọ́dọ̀ fẹ́ pé ó náà ń ṣe òkọ́ wa torí ẹ̀ lọ jáwọ̀ kò sí sí nǹkan ṣe níbi ọ̀rọ̀ àwọn àtàǹpà gbogbo kíkọ́. tí èdè kó ní ìdí ajé máa fi ìdí kankan ìhò mi ìlú kan wá kódà àwọn onímọ̀ ètò ilẹ̀ ń bọ̀rọ̀ wọn onáà ní pé èyẹ gba abẹ́rẹ́ nínú àwẹ̀ láti abẹ́rẹ́ tí gbà wọn ọfẹ́ dípò oúnjẹ fún yàn ẹni tí wọ́n ní omi àti wọ́n fún àjòjì ní lábẹ́rẹ́ tí òjò kó lé síbi ìpèjì ń pa irú mi ọ̀la o ìgbà bẹ́ẹ̀ tí wọ́n bá fún ọ kí èsì pé ó dín oúnjẹ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ nínú àwọ̀ ọ̀bà àwọ̀ jẹ́ ẹ má torí wípé nǹkan tí kíni kan ṣe ní mo ti wá da láìsàn ìdá ìmọ̀ wá gbé àwọ̀ ìbílẹ̀ kọjá wípé nítorí ìdí òòrùn ta fẹ́ nìyí ká máa jẹun. àbí ó ti di àlàáfíà wa lọ́wọ́ agbára wọ́n ti dín ìlú irú yẹn alẹ́tọ̀ láti gbé bá àwọ̀ sílẹ̀. ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún wípé ẹjẹ́ ọgbà wẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé pé èyí máa ń díwọ́ kò sí lára ẹ̀ eléyìí kan àwọn obìnrin ẹ̀jẹ̀ obì. tàbí ẹ̀jẹ̀ káyì obìnrin títí ń gbàwẹ̀ bọ̀ ọwọ́ adìyẹ ti sáàtì àdúgbò sẹ́wọ̀n tó rò sí wọ̀ ní àìjẹ wá wá àwọ̀ rẹ̀ ti bàjẹ́ lọ́jọ́ yẹn yọ gbà mí padà ní. bẹ́ẹ̀ náà ni ìdí àti tó ọ̀ṣẹ̀ṣẹ̀ wàá lẹ́yìn kọ̀lá ń àwọ̀ ṣùgbọ́n yọ gbà mí padà ọyàtọ̀ sí irun tí ó fi sílẹ̀ tí ò ní sí ní ìdíkò rẹ̀ ṣùgbọ́n táwọn yọ gbà ìní ìpadà lẹ́yìn ẹ̀rẹ̀ Ramadan. ẹ̀sọ́jà àgbàlagbà tó ti darúgbó kùjọ́kùjọ́ tí ọ̀rọ̀ ọ̀hún láti dúkùn ọ̀gbáwẹ̀ àdìsọ́gbáwẹ̀ yóò di ìnira pípọ̀ nìkan ó lè fà wọ́n lẹ̀ tọ́ba ní agbára ojúṣe rẹ̀ náà ni kọ́gbọ́ èèyàn kan lójú ẹ̀ kan lójúmọ́ tí ọba lágbára àwọn ọmọ rẹ̀ àwọn alákùnrin rẹ̀ tí wọ́n bá gbìyànjú láti bá dé tọ́ba ajẹ́ kókò orí kankan àtàwẹ̀ àti bíbọ́ ọ̀yàn gbogbo ẹ̀kú mu torí pé ọlọ́run àdìgbọ́lá pé kí láàrin pẹ̀lú bí olùgbọ́ ìdánsáré sí ìlà òkàrà ọlọ́run àdìgbọ́lá kọ̀ọ̀lágbó ẹ̀ ní kẹ̀kọ́ lọ́rùn àyàfi ìtọ́ba ní kàfá هذا وصلى الله على نبينا الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر ما بعد فأيها المتبعون فممن لا يجب الصيام عليهم الحامل والمرضع إذا خافت على أنفسهما أو على أولادهما وكذلك المريض والمسافر كما تقدم والشهر وشهر رمضان يثبت إما بالرؤيا إذا كان شعبان تسعة وعشرين يوما أو باحتمال شعبان ثلاثين يوما فقد جاء عن المصطفى صلى الله عليه وسلم في صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه أنه أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غلي عليكم فأحملوا عدة تعدان ثلاثين أتكلم الله أترى الكاس بقاء نبي محمد صلى الله عليه وسلم هي رسي الله nínú àwọn tí àwòrán ti ọ̀ràn rẹ̀ ní wọn lórí òun náà ni aláboyún pẹ̀lú májèmú ó fi àwọ̀ ìsinra wò ọwọ́ àdúgbò nira yóò ó lẹ́tọ̀ọ́ kó fi àwọn ẹlẹ́tọ̀ọ́ sọ di àsìkò ní ìjọ rọ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tí ń tọ́mọ lọ́wọ́ ti ń fún lọ́yàn tó fi àwọ̀ kọ́ra wò tọ́wá ní bí ríṣì bọ́mọ̀ ṣe ń mú mú àti àìsí oúnjẹ ń láwọn àtúntò ń lọ àwọ̀ ó pọ̀ lórí òun àbí kò lè fi ọ̀nà tó tó ọmọ yọ fẹ́nu ọmọ yóò fi jẹ́ pé yóò á fẹ́tì ọmọ yẹn òun náà lẹ́tọ̀ọ́ kó fi àwẹ̀ lẹ̀ kọ́tọ̀ di àsìkò ní ìdí ọ̀rọ̀ kìí ṣe pé gbogbo oyún tí èèyàn bá ní ìyọ́tọ̀ fún òun nígbà rẹ̀ o tọ́lọ́pọ̀lọpọ̀ omi tí wọ́n kàtì yẹn oyún ọ̀sẹ̀ yìí orú kan tó ti pọ̀ báwọn ní òtúmọ̀ ìfọwọ́ àgbáwẹ̀ sílẹ̀ èyí tó ti dùn náà débi pé nínú tọ́ǹjẹ iná ẹ̀dí ọmọ náà ti fẹ́ẹ́ dì lórí ẹ̀ níkùn tọwọ́ afáwọ̀ tẹ́sí ara wò tọwọ́ àti á ìdílé ìgbé ọdẹ tọ̀wọ̀ òbí àwọn òbílẹ̀ tọ́ba jẹ́ bí ẹyọ kan rọrùn láàrin ọjọ́ márùn láàrin ọ̀sẹ̀ kan ẹyọ kan tọ́ rọrùn ọgbọ́dọ̀ ṣe oríṣi nínú ìṣẹ̀lẹ̀ àti ní àlẹ́ tó láyé kùtù bíi màá tó. Ntọba rọrùn láti ṣe àgbọ̀dọ̀ sọ wípé èyí ọ̀rọ̀ ọ̀hún yóò wá fàájì òjòjì ìdí àtẹ̀lẹ̀dà ẹ̀ńtọ́ba rọrùn sí láti rùkú ṣùgbọ́n kò lè ṣe ìjádà túláàsì ní kó ṣe rùkú yóò tí ò lè ṣe lẹ̀ kọ̀wá ní pé tí báyìí ti lè ṣe àti rùkú àti máa tó ọba tẹ̀lé ẹ̀ lọ́rùn tó bá jẹ́ ọjọ́ wa ti dẹ̀rù dáadáa bí ọjọ́ mẹ́ta lè fún kó kọ̀ gbẹ́yọ kan ìtọ́rọ ńlọ́ọ̀mọ̀ ṣe ṣe kọ́ wa máa máa gbogbo àwọn ìpínlẹ̀ ọ̀wà lọ́sọ̀ di àsìkò míì mọ̀tọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ ní yẹn nínú nínú ó tún máa ń méjì tíṣà tó lò àjẹpé òṣìṣẹ́ kábẹ́rẹ́ ọ̀rọ̀ bá níjọ́ pé ẹlẹ́ẹ̀kejì tí sáàbà ní oṣù lọ́dún twenty nine ní sáàbà àjẹpé pé a ti sùúrù sí sáàbà kókó táàtì automatically abẹ́rẹ́ àwọ̀ lẹ́yìn táàtì yẹn torí pé ọlọ́sọ̀rọ̀ la àyẹ̀fọ́lá fún mi pé tó mọ́ lè ròyìn àti bí wàá yòókù lè ròyìn àti bí. ẹ máa bẹ̀rẹ̀ àwọ̀ tẹ bá ti rí tó ẹ sì máa tẹ bá ti rí tó fa àárẹ̀ ìkàn tọ́ba wa rú fún yín ẹ wò wò ẹ lọ́sùn fa bí ẹ jẹ́ kí o ó pé kí ni o láàyè ó mú tùmọ̀ oríṣiríṣi lọ́wọ́ lẹ́nu táwọn onímọ̀ sọ ṣùgbọ́n tí yẹn díẹ̀ ló hadithi ní ìṣòro pẹ̀lú sọ́kọ̀ yìí fa àkùnrin ìwà ìdá tàtà àdáyé bẹ́lábì ṣùgbọ́n ẹ̀ náà ní sọ́ba jẹ́ ní Ramadan ìlọ́dọ̀ ìgbẹ́ ti lẹ́yìn tá wòkè wòkè wòkè báyìí adéyébí àgbà ọ̀sán tá a bá rí oṣù parí nù. òǹkà tí àwọn oríṣiríṣi tí wọ́n ti fún ada fún sàdáì àwọn míì ta òye fún twenty nine àwọn awọn ta fún káàdì tó àwọn onífàlà tí ń wo ojú ọjọ́ tí ń wo ìràwọ̀ àwọn tó gbé láti alẹ́ àná ìní ọjọ́ lọ́dọ̀ bóyá tí kọ́ bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n tí wọ́n ń kọ́ ìṣẹ̀lẹ̀ à lójú àdéhùn sọ́lọ́lá súnmù lérògbìyà ti di wà á ti rò lérògbìyà ti tẹ ẹ bá ní ẹbẹrẹ ní ẹbẹrẹ àwọ tẹ ẹ bá ti ní ẹbẹrẹ parí láàyè ní ọsọ yìí láàtà súnmù àtà àtàràwù wọn à ti ti rò àtà àtàràwù ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọ tẹbi ẹ gbọ́dọ̀ sínú tẹbi kí túmọ̀ sí pé ìṣirò tí wọ́n yàtọ̀ sí ìṣísẹ̀lẹ̀ àgbára yìí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé tí wọ́n lè rí ó lè já àárín ooru bí àtúbà ń bọ̀ bí ìṣẹ́jú márùn-ún mẹ́fà ìní ọjọ́ parí lọ́dọ̀ kí oṣù ní nígbà náà lẹ́yìn márùn-ún yọ̀yọ̀ ibi ọjọ́ ti bẹ̀rẹ̀ wọ̀ ó sì lè já àárín ọ̀sán ni wọ́n dé ó lè jẹ́ twelve ó lè jẹ́ àárọ̀ ó lè jọ́rẹ̀ lẹ̀ ó ní báwọn fi ìgbà náà ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ àwa fi tó ó fi wá nínú sẹ̀ríà ó lè jẹ́ twenty nine ó lè jẹ́ thirty lòkúrí ẹ̀ ló jẹ́ ilé ìrètí ni wípé ńgbà táwọn onífà láti sọ ilé àtàná ń ta wọn ọyẹ kọ́kàn ní òní tí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ò ní tó ó sì yẹ kí abẹ́rẹ́ àwùjọ là pẹ̀lú ìgbọ́rọ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ ti sọ ilé ìwọ́sọ̀ bá fẹ́ dà ní ẹ̀kọ́ fẹ́ gbáwẹ̀ ọgbọ́dọ̀ wa confam ibi wọn ti rótù lọ́dún twenty nine tàbí kọjá ibi ṣàdán òṣèlú tààtì tó kí gbogbo àná àjẹsílẹ̀ kò tó pẹ̀lú ìgbọ́rọ̀ àwọn Saudi Arabia àwọn ti kéde fún wọn ibi ṣàbáàlù táwọn yóò pè pátápátá lónìí ọlá ìní àlọ́ bẹ̀rẹ̀ jẹ́bi ìkéde tọ́wa tó wọ́n síbẹ̀ náà kálukó tún wò ó níbi tó yẹ kó wọ́n ti wò ìrètí ni pé ààrùn tí ọkàn dáadáa lórí tẹ́lẹ̀ ògbọ́ náà kí ọlọ́run tó wá ti kò yẹ dáadáa lórí ẹ̀ ó sì tó wá ti kò yẹ dáadáa lórí àwọ̀ náà kọ́nà kó dé ní ọ̀rùn kan láti gbà gbogbo tí ó fi rọrùn fún wa tó fi dé àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run kọ́nà kó dé fún wa wọ́n la ti kò lọ́dọ̀ láàrin kábíyèsí lórí ìbáàdà ọlọ́run káfí jìnà sí ẹsẹ̀ tó kọ́nà kọ́nà tó wà jìnà sí ẹsẹ̀ ó sì àwọn ìbáàdà náà ní ọ̀rùn àti tóbi ọlọ́run bí ọlọ́run àti àánú rẹ̀ lẹ́ ìlú wa lórí nàìjíríà ló ló pé ìtọ́jà akẹ́kọ̀ọ́ lọ́jọ́ wọn lè wí ètò ìlú ẹ̀ka àti kọ́lọ̀kọ́ba àtúnṣe rẹ̀ kọ́lọ̀kọ́ba gbogbo títù sínú òòlù kọ́ba àti ìrọ̀rùn sínú òòlù àti tóbi ọlọ́run bí àti àánú rẹ̀ lẹ́ àwọn tí wọ́n máa ṣe ìjọba ní wa lórí tí wọ́n máa tó wọ ọlọ́run fún ọlọ́run tí wọ́n máa tó ìwọ ọmọ àlùkọ́mọ àlùkọ́mọ àti tí wọ́n tó ìjọba àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́ba fọ́ ọmọ ìjọba. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم برحمكم الله